Dialogue for fluency. Mo ṣẹ̀ṣẹ̀ dé síbí koti Kò tí ì pẹ́ púpọ̀. Ẹ́n ará Èkó ni ọ́. Ọmọ Èkó ni Àìná lorúkọ mi. Ọmọ Ìbàdàn ni mí. Ilé Olúyọ̀lé. Dialogue again for fluency. Mo ṣẹ̀ṣẹ̀ dé síbí ni. Kò tíì pẹ́ púpọ̀. ẹ̀ẹ́n ará èkó ni ọ́ n kì í èkó ọmọ èkó ni mí àìná lórúkọ mi ọmọ ìbàdàn ni mí ilé olúyọ̀lé.